الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما خير ان شاء الله الحمد لله الحمد لله الذي خلق الإنسان وعلم بالقلم وأرسل نبيه محمدا صلى الله عليه وسلم بالعلم النافع رحمة للعالمين أشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخوف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته Ọ̀pọ̀ ìfọ̀n rẹ̀ rà tó síwájú Mùsùlùmí. Alhamdulillah. A ń tọrọ àlékún ìkẹ́ láti gẹ̀rẹ̀ fún ànábì sallallahu alaihi wa ẹni ọba dẹ́dà rán láti bá ma jẹ́ kẹfún gbogbo wa aláwọ̀ bá ní ìsàlẹ̀kún kí annabi wa bá ní ìsàlẹ̀kún ọlá rẹ̀ ó kí àwọn ará rẹ̀ tẹ́ bá sí islama ó sì kí àwọn sọ̀hábà náà ó tún wá kí àwọn kan pẹ̀lú wọn nínú àwọn bàbá wa àti ìyá wa mọ́yọ̀ wọ́n lè kó mi kẹ́ọ̀ àwọn àfá wa àmà kí wa mọ́yọ̀ wọ́n lè kó mi kẹ́ọ̀ àwọn aya wa àwọn ọmọ wa mọ́yọ̀ wọ́n lè kó mi kẹ́ọ̀ àwọn ọ̀rẹ́ wa àwọn àna wa mọ́yọ̀ wọ́n lè mi kẹ́ọ̀ àwọn bí ọ nínú ọ̀dà sí gbogbo àwọn pátá tí wọ́n ti kọjá lórí pẹ̀ dẹ́dà tí wọ́n ti bọ́ sọ́dọ̀ rẹ̀ اللهم ارحم علماء أنا أحياء وأمواتا يا رحم الرحمين kí a má ba gbọ́ lásìkò púpọ̀ mọ́ jẹ́ àsìkò yìí tó tọrọ àmójúkò àti ìyọnú ọba dẹ́dà fún bàbá wa gbàlìmáàdù láàárọ̀ ọba dẹ́dà kọjọ ọba ní ìgbàgbọ́ wọn kọjọ kan kó sì kú ní ìsinmi fún wa tí è bá ṣe wípé inú wa ń dùn tó sì jẹ́ wípé àbẹ̀rọ̀ ọba kọ́ mọ́ wà kó lùjú ọ̀nà pọ̀lọpọ̀lọ sólù àbámọ́ sọ pé ọlọ́pàá fún ìkẹ́ wa ṣùgbọ́n tó àbá lásù látọ̀dọ̀ ṣáárì pé báyìí wọ́n ti ń kẹ́ àmọ́ ṣàdúrà náà pọ́bọ̀ ti tààbátà náà jìdáàrí a tún máa lékún lágbà fún a tún gbóhùn àti gbọmọ àfáyẹ̀sì bẹ́ẹ̀ tí wọ́n ti bọ́ sọ́dọ̀ ọba dẹ́dà ní ìlú ìní àti lómi ìka gbogbo ayé mọ́ta àbáni kẹwàá ní ìjókòó àfáà ń bẹ ní jẹ́ kiri pẹ́wọ́ mọ́jẹ̀kọ́ nínú àwọn táwà náà rí tàà fi sápadà wa ọlọ́dàkùn mọ́fàgàgà yíya o ní ayé ní mọ́tọ̀pínpín yíò ní gbangba alìkíyàmá mọ́tọ̀pínpín yíò mẹ́jẹ hasọ wà láàfíà wọ́n ni sáàsọ̀ jẹ́bẹ́ tí ìbá tí bàtà rẹ̀ ìdé ọlọ́mọjẹ hasọ wà láàfíà ọlọ́dàkùn gbogbo bàtà bá wọn gbáwẹ̀ fọba sinu mẹ́jẹ sínú fa ya sọ́kọ́lọ́ ọlọ́dọ̀ wà ní kò ní ọ̀dá sáàmì tí náà ní ẹgbà wẹ̀kùn kò ṣe jẹ́ orí ìgbàtí ìjẹ́ manasíkì kò ní máa bí jáyé yọ́nà bá ń kẹjẹ́ sí ní ẹ̀yẹ́ ní ṣe nígbàtí àdájọ́ ẹ̀wọ̀n fẹ́ tó kí klọ́kì 55 years wọ́n wá fún ní 50 years manasíkì rẹ̀ nígbà oní èdè tí ó máa jẹ ọmọ Ìmọ̀ lè jọ àwọn tí ó tó tọmọkẹ́ sí ẹjọ́ bọ́bọ́ wá dé ní 105 ṣe wò ní mọ́lẹ̀ ẹjá fún ọlọ́dọ̀já rẹ̀ mọ́jì mọ́nà síkì mọ́jì gbújà yóò ọlọ́dọ̀já kan. Mọ̀ wá kí ṣe omi àgbẹ̀ ìlàdàlàfà ẹni mọ́mà kò mọ́ kí ó lọ́dọ̀ àfáì ṣùgbọ́n mo fẹ́ sọ fún ara mi wà rọ́bìnrin fẹ́yìn طيبك الله حيا وميتا كل وجه وقدكم àti gbogbo àwọn tọ́lábà ní jami'a abuha tó jẹ́ wípé ìtẹ́ẹ̀sì ó wù àwà lórí o wọ̀lẹ́ ò wà lórí nítorí jù wà lórí ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ gbogbo yín ẹ̀rẹ́ rẹ̀ lọ sí mamlaka ní ẹ̀ ní sọkún wálé ẹ̀ ní gba ẹ̀wọ̀n padà sí nàìjíríà ẹ̀ gbọ́ tútù padà wọ́n ní olùjútù ọ̀rọ̀ agbó ní kíní ẹ̀ padà lé kọ́ ìdí ẹ̀ padà lé ní ìdí مواكي ببو الزملاء الطلبة أو أعطين كان كنا أو أفاري لكالي في أجو وجودي وبعدد أكاكي خرجنا من بيوتنا تولدين ما عند ربنا مما لا عين رأت ولا أذن سمعت ولا خطر بمال أحد من البشر قلنا الإنتاتورية جدي وما أقدمنا هذا المجلس إلا tọ́lábùlẹ̀ ẹ̀yìn tọ́jọ́ wípé gbogbo ẹni tí bá ti ń ṣe bẹ́ẹ̀ ní gbogbo ìgbà ọ ń bẹ nínú àwọn tó bàdẹ́dà yọrọ sí ó sì wà lójú ọ̀nà ọbàdẹ́dà mo kí ọbàdẹ́dà ọba kí in tí wọ́n ní kí n sọ̀rọ̀ nípa rẹ̀ ọ jẹ́ nǹkan tó dàbí ìgbà tí àmì kéèyàn wà في طلبهم العلم الشرعي ẹni tẹ́ máa ní wọ́n sọ nínú àwọn akọ́lápù wọn ni wọ́n máa búra rẹ̀ ويتبع هذا إذا بدأت أسوق لكم أخبارهم tọ́jẹ́ wípé tí èyàn ọba jílò èyàn ọ̀fẹ́ máa ṣe èyí ṣùgbọ́n tí nǹkan kan lẹ́ẹ̀mà bá mi fi parí ẹ̀ ìwà tú orin nígbẹ̀yìn ṣùgbọ́n màá bá ń sọ wípé máa tú wàgó yíbà fi túrọ̀ bí ṣùgbò ṣòhun máa tú wàgó yíbà fi túrọ̀ bí ṣùgbò ṣòhun máa tú wàgó yíbà fi bí ṣùgbò ṣòhun máa طيب بالتراب شهوتهم والنشر مسك والعظام رميم والنشر مسك والعظام رميم والنشر مسك والعظام رميم والنشر مسك والعظام رميم كبر السيف ما يدمي afá mi ní ní ààyè wàlláhì afá mi ní wọn àdọ́kítọ́ ìfáàbẹ̀ dr ismail yunus ọlọ́njọ́ ọlọ́njọ́ ọlọ́njọ́ téèyàn fẹ́gbà wíṣì bó tó yọ ẹ̀gbà fún bẹ́ nínú ojú tààkiri nínú islam tọ́lọ ń sẹ́kù fún wàlláhì dr jẹ́ kan mẹ́rin ọlọ́mọdé wo kú o ọlọ́mọdé wo ọlọ́mọdé wo kú o ọlọ́mọdé ọlọ́mọdé wo kú o mo bá ń kíyèsí dọ́kítọ̀ wọ́n lọ wọ́n bọ̀ o mọ́jì ọ̀rẹ́ wọn mọ́jì wọn dáwọ̀ mọ́jì wọn ṣìṣe mọ́ wà dé wọn aṣọ wà á jẹ́ àmọ́ ọlọ́mọdé ọlọ́dàkùn mo bá ń kíyèsí wọn wá dé wọn lábọ̀ rẹ̀ ọlọ́mọdé dé wọn lábọ̀ bàbá tó bí ìyá mi tí wọ́n bá dùn sí yàtọ̀ àdúrà tí mọ́ sí pé ọlọ́run ó jẹ́ ọ̀lálẹ́ dr ismail yunus ọlọ́run jẹ́ wọn lálẹ́ ọlọ́dà ní kẹsìrì bí hakil láìláìlá máa tún wà bú yìí bá a ní títù báyìí ṣe jẹ́ ẹ̀yọ́ mọ̀ pé máa tún wà bú yìí bá fi túrọ̀ bí ṣùkú ماتوا وغيب في التراب شخوصهم والنشر مسك والعظام رميم والنشر مسك والعظام رميم والنشر مسك والعظام رميم والنشر مسك والعظام رميم أبي فاكر أكيد كوكوتشي كي kí kófílé mọ́ tètè wà síwá lórí bàbá bẹ́lò àwọn tí a fẹ́ sọ̀rọ̀ wẹ̀ máa tú ọba jẹ́gà mú ẹ̀mí wọn sọ́dọ̀ wà gúúsìmà ṣùgbóṣùn fi tọ̀rọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ tẹ́rí ayé gbẹ́kótò jọ́nà lọ́run wọ́n kí ẹ̀rọ òkútù nítorí pé ni kọ̀sọ̀kọ̀ta fẹ́ dá ara òun léwé ẹ̀mí òun lẹ̀kọ́ yá sọ́dí ma náfì káúnjẹ sáà lè ṣídí ma fi yá sọ́dí ma ní jísílẹ̀ كم تسعى لخدمته يا خادم الجسم كم تسعى لخدمته يا خادم الجسم كم تسعى لخدمته أتطلب الربح مما فيه خسران أتتلب الربح مما فيه خسران أتتلب الربح مما فيه خسران أتتلب الربح مما فيه خسران أقبل على النفس واستكمل فضائلها أقبل على النفس واستكمل فضائلها وأنت بالنفس فأنت بالنفس لا بالجسم إنسان فأنت بالنفس لا بالجسم إنسان فأنت بالنفس لا بالجسم إنسان àwọn àfáà ìlọ àwọn èèyàn tí wọ́n bí ẹ́ ṣe máa ń fíyàn tó ń sọ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ والنشر بسكون والعظام رميم والنشر بسكون والعظام رميم والنشر بسكون والعظام رميم والنشر بسكون والعظام رميم كما تناصر عنوان عنوان ولنيه إذا تابت انصر عنوان إما صبيرة نبسي عليه بسكون a mọ̀ gbóòórùn dúndùn rẹ̀ bí tùràrí alimisk inú kálukú ọ̀rọ̀ pé àwọn kéré ti wáyé rí báyìí wọ́n lè bá bùrọ̀ bí ìbọn eegun wọ́n ti ti kẹ fún nínú sà ṣùgbọ́n ìròyìn wọn yóò ṣe lùkùlù àwàmọ̀ sùúrù àtẹ̀mára afárádà tí àwọn tí àwájogún wọn kọ́lọ́wọ́ sí àwa náà lè kọ́ ìrù kọ́láfín lè kọ́ ìrù sálàfín kọ́kọ́rùn kò sí ajẹ́jẹ́ kọ́mọ̀tí a ní kọ́lífù fún àtàlọ́pù wa ọ̀nà méjèèjì dọ́rọ̀ wà tí lọ kọ́lífù náà kùrán àrọ́pù àti maryam èèmú mọ́ sí a ní kọ́lífù fún ọ ìmọ̀ gbogbo wa ń wí lẹ́nu lóde ni kò dí ọkàn wa ha ha àfààní àlìrímọ̀ àfùdọ́lù mọ́tòlùmí fàtọ́lìbù àlìrímọ̀ àfùdọ́lù mọ́tòlùmí fàtọ́lìbù من أكثر الناس ميزانا ورجحانا أنا ورجحانا من أكثر الناس ميزانا ورجحانا العلم نورا فقم بالعلم معتصما العلم نور فقم بالعلم معتسما إن رمت فوزا لدى الرحمن مولانا إن رمت فوزا لدى الرحمن مولانا إن رمت فوزا لدى وفي الخير أجمر وهو النجاة وفيه الخير أجمر والجاهلون أقل الناس ميزانا والجاهلون أقل الناس ميزانا والجاهلون أخف الناس ميزانا العلم يرفع بيتا كان منخفضا العلم يرفع بيتا كان منخفضا والجاد يخفضه لو كان ما كان والجاد كان والجهل يقبض لو كان ما كان agbọ̀gbà bẹ́ẹ̀ tó sọ tí ó bá pè ìmọ̀ ní ìmọ̀ ọba dẹ́dà gbogbo ọmọ̀nà pẹ́lẹ́ tí sáǹfààní nítorí kó sọ́nà ìparí sọ́rọ̀tù gbọ́fún wípé fọ́lọ́mà jẹ́ atúbùsùlùhùn bilbajináà fàríṣù bí máa ń yàwó nínà ìrìnlẹ̀ ìyí tí mẹ́rin wọn tí ò ní wọ́n gbàndáwà níbi mú wáyìí ọlọ́run pè ní ma fàríkó bí máa nígbà mẹ́rẹ̀ rí gbogbo ọba ọba nígbà pọ̀ wọn lé gbogbo ń jẹ́ ọba ọkọ́láyé ẹ̀yìn lọ̀gá wọn ẹnìkan ló mọ̀gbà àáfà ibùn abdulbari abdulmar wọn ni ẹ̀sọ̀ fún pé àti ẹ̀yìn yọ́ ma tàrọ́fà alàmì náà láà àti ìkọ̀lá ń ya talibi afa wa ba ni kọrin méjì nínú fadul ilm ṣeun dárùbí jini ya talibi ilimin nabi muhammadin ya talibi ilimin nabi muhammadin bẹ́ẹ̀ bá mara yí tẹ́lẹ̀ máa ń túnmù wàtíwá mú bí sàwárí máa ń túnmù وسواكم بسواء ما أنتم وسواكم بسواء Torí wà mí dáàdù mọ́ tẹ̀jìrí bí àkúlà mùkún. Wà mí dáàdù mọ́ tẹ̀jìrí bí àkúlà mùkún. Àzìkáwà àfúdọ̀lù mi ń dàmí ṣùhádáì. أزكى وأفضل من دم الشهداء أزكى وأفضل من دم الشهداء Àdìká wa ápùdọ̀lù mi ìdàrí ṣóhádà. Gbogbo iṣẹ́ ìwá ìmọ̀ ìtọ́lọ fúnra àdínẹ́pẹ̀ Frank Olúwàyí, tọ́jẹ́ mọ̀ sí ìṣò nímọ́lọ̀, tọ́jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn, tọ́jẹ́ mọ̀ ìṣọ́lọ́ ọba, gbogbo ẹn ti wà nǹkan mi, yàtọ̀ sí ìmọ̀ ọlọ́nà kò sí ní rí bẹ́ẹ̀ àgbẹ̀ iwájú ní ó ti jókòó jọ jímá nílẹ̀ ẹ̀lẹ̀ kọ́nà kí máa mọ̀wó kì táwà kó wọ́n wọ́n sọ 10 billion wá ìgbẹ̀lẹ́ ó ti jókòó tó bá ní wọ́n bàgà fún àbójì ni hmm. tí ó bá lọ yàtọ̀ jí dáadáa ẹ̀yìn nàìjẹ́bẹ̀ ọ̀ ẹnìkan ní ṣe àti ẹn tí wọ́n kó ọ̀rọ̀ wọlé láti gbọ́ ọ̀dọ̀ wàtẹ́kùn kájẹ́lá àà kájẹ́lá bó àbá àti púpọ̀ mi lórí kíámà ló lórí àwọn ìjìwàṣẹ́ ọ̀tún onígbọ́gbù oní pẹ́sẹ̀ntì kọ́ àdìmá tòwó wàtíwá kòrò ìtawáyé Ẹgbà ti yàtọ̀ sí ẹgbùlọ ọ̀rọ̀ ọ̀rọ̀ àyáwò èèyàn. Àáfà ní gbogbo ẹgbà ti fẹ́ tako àjùlọ yí lórí ọ̀rọ̀ rẹ̀ kó sọ máa bọ̀. Wà ní dáadùn máa tẹ̀jìrí bí i أقلامكم ومداد ما تجري به أقلامكم yíkì tí lọ tí pọ̀ tẹ́ fi kọ̀rọ̀ ọ̀bálẹ̀ ẹjẹ́ wọn fún wọ́n fún gbogbo ẹjọ́ tẹ́ fi ń kọ ayé àkùrán ẹ̀fí ń kọ tẹ̀sí rẹ̀ ẹ̀fí ń kọ àdíjì ẹwọ̀bà wọ́n fún sí inú ọmọlẹ́kùn kan gbogbo ẹ̀tí pàtóbi ogun ọlọ́run tọ́lọ́ sì yọ̀nú sí ẹ̀jẹ̀ tọ́ dà lára wọn wọ́n fún náà jọ sínú ọmọlẹ́kùn kan ẹwà pé kí wọ́n nà síta káwò pé èwo lọ́lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run èwo ló sì mà jù lọ́dọ̀ ọlọ́run wọ́n bá gbé lọ wọ́n bá gbé rí pé ẹ́ wọ́n ní dàdùmá tẹ̀jìrí bíi أقلامهم أزكى وأفضل من ذبح الشهداء أزكى وأفضل من ذبح الشهداء أوارث وأفضل من ذبح الشهداء أزكى وأفضل من ذبح الشهداء يكي ó pure ọlọ́lájú ẹ̀jẹ̀ tọ́jà lára àwọn tó kú sójú ogun ọlọ́ọ̀bá lọ kí pẹ́jẹ́ntì ọwá sọ fà báwọn wípé gbogbo táwọn ìta ìfòlù àti dáwọn nǹkan tí ó ń bá fún yí kí n jọ ó lọ́lá ó sì pé ọ̀dọ́ ẹ̀jẹ́ ọjọ́ ẹ̀kọ́ tó jogún ọ̀rá àwọn àfáàdì kan ní ẹni jẹ̀mọ́ ẹ̀sọ́ yẹ ká tó gbọ́rọ̀ lé wọn pe tí àkan ní 250,000 kó o sì kọ̀yìn sí kọ́ ọlọ́rọ̀ ìlera áńsẹ̀ ti 1.3 àwọn tí wọ́n ti lọ yìí àwọn ni wọ́n لو سئلنا من هم هم من هم يا رب إمنوا علوم الهمة كي في يتبقى عن إمني إنتني قدع واني لألي أسوقكم إلى خبر العلامة الرفيع ابن سليمان ليس من أشهر تلاميذ الإمام الشافعي بل هو أشهر تلاميذ الإمام الشافعي وهو راوية كتبه بمصر إمام الشافعي نفع الرقيق بو ìfẹ́ ìpọ̀dé bíi او مكمي سارين دوكا فعادوا الامام مغوا مري بهو حزن لما يرى من حال طالبه الرفي الرفي فرجع الامام من عيادته طالبه sùlẹ̀mánà afá padà lé fàbádà alìmọ́mù ṣàfihì yú bí márọ̀bí lè márọ̀bí tọ́ọ̀lìbì yìí mo fẹ́ sọ títẹ̀ yẹn ti pọ̀ tó afọ́bẹ̀rẹ̀ ààrẹ lójú ẹsẹ̀ afá pè jọ kan ó ní rọ̀fẹ́ yóò ti sórí rẹ̀ o wàlọ́yìn mẹ́rin kọ̀dámà ní àhàdùn mẹ́rin kọ̀dámà tẹ́lẹ̀ pé mo kí ń tọ́ lázàmà mi tó sì ṣe bọ̀yí pẹ̀lú mi ẹwọ kẹ́lùmẹ̀ sáfà lò tó ṣe bọ̀yí pẹ̀lú mi ó kọ̀ṣẹ́ gbáwájú rẹ̀ nígbàtí máa mú kútán gbogbo àwọn ìjẹ̀dínlù mẹ́jẹ́bẹ̀ mú ṣáàtì ìbí ní sọ́rọ̀ òun ni wọ́n máa kàtíà ìmọ́mù lọ́dọ́ rẹ̀ bó ló ṣe wá bẹ̀rẹ̀ ẹ̀fẹ̀ mi ti rí sí kánà rọ̀fíìrù bàfí àlìfáàmì سريع النسيان يا رب إذا كان الإنسان بطيء الفهم بطيء النسيان فإنها هادئة أقول هذه الصلوات وإن كان الطالب سريع الفهم شريع النسيان فإنها بها وإن كان بطيئا لفاضي سريع النسيان سيقول هذا صوت أبي بقى صوت نعم. فإذا كان سريع الفهم سريع النسيان فإنها بها أما إذا كان سريع الفهم بطيء النسيان فهذا أفضل إن طلج نلوز يعفع هو كيو إمام شافي أنيا دا أن أعفع فيكم ومتي ومن لكي نتيما ni ba ko afan kin jona kin ni agbára mamma ni imam shafi wani isbir ukirru alayka hadhihi ló bá tó mọ́sálà sọ fún rọ̀fí láyéfà orí sọ fún láyéfà tó ìpẹ́ ẹ̀mẹ́wà lẹ́rọ 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 فكرر عليه الشافعي المسألة 40 مرة لا يفهم فخرج من عند الشيخ خجلا ìsìnkú mẹ́ṣẹ́ kí yóò fẹ́ jọgbẹ́ ń kó lò náà rí ó dìde ìbàlùjẹ́ mú ẹmọ́ ewu àfáàrí fàkọ́nà bí alimọ́mù Ṣáfi'í wáhdà mọ́mù Ṣáfi'í bá bá níbi tó ti gorí pẹ̀lú tí ń banújẹ́ mọ́mù tó wá jókòó lẹ́gbẹ̀ẹ́ èyí tó bẹ̀rẹ̀ sórí bọ́ọ̀tì ẹ̀ka ìkàmọ́ mọ́mù bá tó bẹ̀rẹ̀ mọ́mù bá bẹ̀rẹ̀ hátà fẹ́lẹ̀ nígbà tó wá gbọ́ yíká ìmọ̀ ṣáfì wà mú lọ́wọ́ yàrá ọ̀fẹ́ làwìsítàtọ́tò án òtùrímà kalẹ̀ ìlímà láàtọ̀ alùpùkà ìyáwó tó bá jẹ́ pé ọlọ́run ti rọrùn fún mi kí n pọ̀ ìmọ̀ sí mọ́ mọ́ kọ́ wá jẹ́ padà nígbà àfá ìlọ́wọ́ di àfá àgbà tí gbogbo ayé ń tẹ́lé padà wà bá lórí mẹ́jọ́kùnrin ìṣàfi kọ́dà gbogbo àwọn ọ̀rọ̀ tí mọ́ ìṣàfi padà kú ọ̀bẹ̀ nígbẹ̀yìn ọ̀dọ́ ẹ̀mí gbogbo ayé ti rí àṣírí ní tó pí ọ̀bẹ̀ wà kọ́lá ṣàfi fi ìjẹ̀dí tí wọ́n mọ̀ rí ọdún rẹ̀ ní mísọ̀rọ̀ ló ń kalùkù ti wá rí òdodo àwọn àlámọ́rí jẹ̀máà máa tún wúwà lóyún يبقى في التراب شخوصهم ماتوا وغيب في التراب شخوصهم والنشر ميزكم والعظام رميم والنشر ميزكم والعظام رميم والنشر ميزكم والعظام رميم والنشر ميزكم والعظام رميم الإمام لو سئلتم عن الإمام محمد ابن طاهر محمد رحمه الله رحمة واسعة لأقولن لكم إنه لرجل بال الدم في سبيل طلب الحديث مرتين مرة ببغداد ومرة بمكة أو مرة ببغداد وأخرى بمكة muhammadu bin sọ́yìn ìmọ̀lọ́ ọba ni kánàrọ̀ hálàn wàjàwálàn min biladin ila nínú èdè lọ́gbọ́wá lára àwọn gbólóhùn tí wọ́n fẹ́ kí wọ́n máa dùnmá wọ́n fẹ́ ká máa lù báládùnmá wọ̀ bìláàdù ìrájẹ́ ọkàn ẹ̀rọ ìlú ló jẹ́ kí ìlú gbígbú ṣe lóhùn àwọn òsáàfèrè ọlọ́pàá kéwù làwọn ọlọ́pàá tí mú yàn náà bí èèyàn fóònù mọ́yàn lọ́wọ́ èèyàn yọ owó mọ́yàn lá wọ́n wà àwọn ọlọ́pàá kí ó ní o kí ni òtáàdù ẹ má bá bẹ̀rẹ̀ ń kọ́ mọ́ mi o afọ́ muhammadu tó yìí ìmọ̀ ọlọ́mí lọ́mọ̀rọ̀ الدم في طلب الحديث مرتين ẹ̀ẹ́mẹ́jì òun ni mọ̀ ń tọ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀tọ̀ ẹ̀jẹ́ ní tí mi parí ìtọ̀ ọ̀sẹ̀rẹ̀ tí ó lẹ́lẹ́jì nígbàtí mò ń ké òkì tí mò ń kó ìmàdí ìfòjọ́ mọ́rọ̀ta bí Baghdad àkọ́kọ́ ọ̀sẹ̀rẹ̀ tí ó ní Baghdad wà ó kọ́rọ̀ bí Mẹ́kà ẹ̀mọ́ òun fàlà ṣíkọ̀ ní ìrẹ́lì méjèèjì inú gbígbóòrùn kò tí rìn háàfìyà kò sí bátà òkè gbóná ìsàlẹ̀ gbóná gbogbo ara ti wá bọ̀ ọ̀sẹ̀lẹ̀ tí bẹ́ẹ̀ ní bagdad ìkéèsẹ̀ pé mọ̀ ń tọ́ ọ lọ mọ́ wá fẹ́ parí ìtọ̀ nǹkan ìtọ̀ láti bẹ̀rẹ̀ dé òpin ẹ̀dá àìdórí ọ̀sọ̀ hábà o ẹwọ gbogbo àwọn àfáà kan lẹ́gbẹ̀ ṣẹ̀rí àdífì yẹn kò bẹ́ ah ẹ̀jí sọ́yì fánù fẹ́ dáwọn lórí tẹ́ẹ̀sì ní lẹ́gbẹ̀ ní ìgbónárẹ̀ ọ̀kan lọ́mọ̀ yàn sọ́rọ̀ tó kàn ọ̀rọ̀gára lọ́dẹ̀ sọ ah ó ní ìlè sàbòsí o ṣùgbọ́n tí gbogbo ayé bá ń bú sọ̀ríyà ohun òní sáré bú ọyanyan nítorí pé àwọn ní láńlọ́ọ̀dù wọn tàbí kí ni o láńlọ́ọ̀dù wọn tàwọn fáà ní ni bá a ṣe fún mẹ́sìn na sai ban na ne afan kada burhak àfáà ní àkọ́kọ́ tí ó tẹ̀lẹ̀ sí mi báwọn ẹgbẹ́ wa sọ bí mo ti lùgbù sí ayé mi tí mi kẹ́kọ̀ọ́ kúrùtù ahmilu kutubi ala dhahri torípa náà tẹ́ bá láti lùkan sí kejì gbogbo ní ẹgbẹ́ ọ̀dọ́ ìsáàtù nígbàtí ẹ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ ó tó báyìí lọ́nà méje wọ́n kò sínú àpò ni wọ́n lọ sáàtù wọ́n kọ́ ó tó wà lọ́nà bí mẹ́rin ẹgbọ́n mi wọ́n kò sí sẹ́yìn wọ́n máa lọ kọ́ńdà nínú àwọn onímọ̀ tí wọ́n ti ní ọmọ tó tó bí ọmọ ọdún mẹ́rin wọ́n lọ sí ríṣìlá ríṣìlá tó tọ́lá tí wọ́n wáyé máa wọ́n ti wá mọ̀kán kan mọ̀ ilẹ̀ wọ́n wà wá táìsì wọ́n mú òkúta wọ́n wà gbé wọ́n mọ́ ọmọ láti bí tó mọ́ ma rẹ̀ tí ọ lọ sí Tanzania wọ́n sì rẹ̀ ní rìn ọ̀ràn ọ̀rọ̀ ọ̀tọ̀ kọ́dà wà máa ń sàálùtù àhàdà ń kọ́tù fi hálì fọ́lá kò sí tọ́jẹ nínú yàrí tí mo wá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀dẹ̀kẹ́ pé ẹjọ́ ìsànú mi ọmọlé kí omi rí ṣe mọ̀ pé ó ní ẹ̀kí ní ìtẹ́rí gbogbo tí wọ́n gbọ́nà pé àbúlẹ̀ sí amánẹ́jẹ̀ wà kó ń tó àyíṣú alàmàyà yìí èyí tó lọ bá ń wá onáàbòfin káyé máa tu wà gún مثلكم والعظام رقيم والنشر مثلكم والعظام رقيم ألا أترك هذه القصة لأمر ابن حفص الأشهر زميله الإمام البخاري ببغداد وبالمصر أيام الطلب أيام الطلب نبا تي مرو بخاري كيولا نموا وتي وجو كيوكو نبا فرا أفاوا أبو ابن حفص العشقر من بلد أني تفقدنا أخبار الإمام البخاري تفقدنا أخبار الإمام Bukhari kò pẹ̀lú ìmáàmù ìwé ọ̀rẹ́ ìjọ ní nígbà tá à ń kẹ́kọ̀ọ́ lọ ìjọ ní oríbi ìjọ méjì ìjọ mẹ́ta mẹ́rin bàbá wà ìmáàmù Bukhari ah! ẹni tó dé wípé akọ̀rọ̀sùn ah, náà ti kọ́lá kí náà mú mú lọ wà sọ́dọ̀ pé lọ́yìn ikú àbọ̀fẹ́ lọ mú ní àbọ̀kẹ́kẹ́kẹ́ àbọ̀ لأنه خلق ثوب وليس له غيره كوشيا سوك كمان بوبونتو كوجونتو اللي في بوديلو إمام بوليجا جيتا أو طلاب قلني فجمعنا له شيئا من الأموال ليشتري به الثوب أدوجه إمام وزاته وعاد ara sọ fún farujá ila al-halqa al-imamu al-bukhari ترى بشهوسهم والنشر بسهم والعظام رميم والنشر بسهم والعظام رميم kí ni pàtí fi rí báyìí Allah subhanahu wa ta'ala òun ló ṣe ìmọ̀ ní déyìn lè mọ́ rí pẹ̀lú rọrùn ọlọ́run mẹ́bẹ́ albarika tó ń dára wà láàrin جاء في الصحيحين من حديث أبي هريرة رضي الله عنه أن لما خلق الله آدم خلق الله آدم على صورته طوله 60 ذراعا وكل من يدخل الجنة على صورة آدم ثم في ọgá ní situna dìrọ́ ẹnìkan ní 60 feet wo ṣe bí àwa fọwọ́ ti a mú ní ẹgbọ́wọ́ ti ẹ̀wọ́n ìwọ̀n nínú ríwáyà yìí tí sí àdínẹ́bì adama àmọ́bọ́ ti fẹ̀ wà jẹ́ àfihàn mùsùlùmí àti nàbí tàbí rẹ́rọ oṣùlọ́ ni yẹ́jú kúrò ààrùn ìjánẹ́tì ìjánẹ́ta múrùdá جعادا بيضا مكحلين أبناء ثلاث وثلاثين سنة على طول إبراهيم ستون ذراعا في سبعة تعرض àlú sàtàn sọ wípé gbogbo ẹjọ́ ìjẹ̀lẹ́ jọ gbogbo àjẹ́mà wọ́n wà ìjẹ̀lẹ́ jùúdà kò ní sírò lára wọn múrùdà irun mú wọ́n tẹ̀lẹ̀ mọ́ tó pé jẹ́mù jẹ́mù ló dáàmú rẹ̀ jẹ́mù ajírádù múrùdù wọ́n wà jẹ́ náà jẹ́mù amúrádù múrùdù múrùdà irun mú wọ́n tẹ̀lẹ̀ mọ́ rúbọ̀ bí dọ́n white gbogbo wọ́n dẹ̀ sẹ́mọ̀ pé àti jẹ́mọ̀ pé láwọn mú ì bàláwù ni fún ayé tá wà bẹ́ẹ̀ wà mí ayá ti kọlùkú sàmà wá ìwọ̀n àwùjọ wà fìlàfú wà lọ́wọ́ gbogbo ṣe jẹ ẹsọ fẹ́ tí ń búra kú sí sùúrù sáàmù dútó orúkọ ògùnjẹ́ ní ọdún tó yìí òun wọ́n ti padà mọ̀ká kàlí gbogbo wa tìrú ọwọ́ lójú wa ẹ̀ẹ́sẹ̀ tìrú kókó mẹ́ bí dọ́pọ̀ká halina àdìbí tó wá ní jihadán jihadu lẹ́ntọ́ bá ní ẹ̀rọ tí ó tàn wà sálẹ̀ bó ṣe pọ̀ tó tí bá ti ń bọ̀ yọ́ ma fọ́ ìlú padà sókè tí a máa ń pè ní jẹ́rí adam nínú àbí ọlọ́mọ ọ̀dọ̀ wálé àrísùfọ̀ sàlám tẹ́ ẹ bá sì wo ẹwà àrùn gbogbo àwọn tẹ́jọ́ wáìtì ẹwà tó pọ̀ jù tí ń kọ́ ìpadà tí ń tí ó rò padà sókè àwà gúnlì 60 feet fífẹ̀ wọ́n wà jẹ́ 7 feet ní fífẹ̀ tàbí adam tó ní ìpín ọmọ àjẹ̀mẹ́ kọ̀ọ̀kan ikun rẹ̀ yóò jùlọ lọ jẹmọ́ sáàrà yẹ jẹ àbájá ìjẹun lọ́yẹ àti àbájá òkùn ẹwọ́ òkùn ẹwù sọ́rọ̀ àpò káàkiri gbádùn náà ń jà fún ráìsì 1000 lọ́yìn yọ́ máa jẹ́ yọ́ máa parí ẹ̀ bẹ́ẹ̀ sẹ́gbẹ̀ títí rẹ̀ ó tó ti gbé bẹ́ẹ̀ ni ó ti dẹ́kù àdúgbì sọ́gbọ̀n wà lọ sálámà onígbàtọ̀ lọ́dọ̀ bí adama tẹ̀ ọdọ̀ lórí ṣúrọ̀ yẹ ọlọ́ba ni ya adam izhab ila ulaika nafar min al-mala'ika wa wa tuqulu kan wa hum nafaru àwọn amẹ̀ríkà wájú kò lọ́ọ̀kan ọmọ ìlú máa lọ sọ́dọ̀ amẹ̀ríkà wọn ẹ̀kọ́ àríyí mùsàlá wọ́n dùn máa yìí jìbó rẹ̀ inú wáyé àbábù sí wọ́n dùn máa yìí àyíyó rẹ̀ kàdé tó ọba kí wọ́n tẹ́ pé àsàrámà rẹ̀ kò wá tẹ́tí sí tí wọ́n fi kí ọ ونكفى بنبي الله آدم شرفا أن تولى الله تعذيبه ولما استوفى النبي آدم نعم لك بفر الله نكيليك يا رب ما تتكلمون نعم فروا بيبو طيب àwọn àfáà wá yọ láti bẹ̀fẹ̀ wà ánìyàn ìlmà láàrin lọ́rùn mìíràn ha ẹni kó lè nímọ̀ pẹ̀lú àtẹ̀tẹ̀rẹ̀ pẹ̀lú ìsinmi ọ̀rọ̀ rí iphone ńlá lọ́wọ́ ọ̀tún bọ́ọ̀lù nìwó yẹ ọ̀lẹ́ ah, olóbùkú lọ́mọ yìí wọ́n rọ̀ ọ̀kẹ́ iná ní ní france wọ́n gbọ́mọ ìgbá ẹ̀jẹ̀ ọ̀dọ́ ọ̀dọ́ Ẹ̀yìn máa gbógbé lẹ́yìn ọ̀ṣùgbà. Ọwọ́ tí máa ti yìí mú kò sí mú òfin lámdà kún láwú fi dáyà tó ń ríkọ̀ tá lámdà kún láwú ní ayà tó ń ṣíríkọ̀ èyí ó mú kàní àwọn èèyàn yìí bí ẹ̀ tèrè nù ọba dídà lágbára kọ́dà nẹ́bí àádámà ṣẹ́gbẹ̀rẹ̀ mẹ́lẹ̀ ìkáwọn àbí ọ̀làgbára rẹ̀ ọwà láti bí máa lọ́ọ̀bẹ̀ ká lè mọ́ pàtàkì rẹ̀ nàbí yún gọ́ọ̀bọ̀bà لما توعدهم الله بالعذاب إن أبوا أن يؤمنوا بنبيهم يونس فجعل الله بطن الحوت سجن الله وأدخله في ثلاث ظلمات ظلمة البحر ظلمة الليل ظلمة البحر ظلمة بطن الحوت لأنه ترك قومه مغاضبا لله لم يؤذن له بالخروج من بين قومه فخرج فغر الله تعالى لأنه ظن أن الله لا يعذبه لأنه يغاضب لله فجعل الله بطن الحوت سيدنا الله وعدنا ربنا سبحانه وتعالى النبي من الأنبياء أن يترك قومه لأجل الزيادة في العلم وقال بنفسه لن أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبة والحقب اختلف عن اللغة في تحديده أفكني سيسيات أفكني أمريدي أفكني والكنتي سمرات قدني إيتيجي كفيري أدوي أريد أن نبش إن بلوم دينو ساوي ياري أولا نبو بيزون توتو ṣùgbọ́n ọ̀sọ̀tà ìbùsùn ó ó sì lè mọ́ ìbínú ọ̀sẹ̀ tí ó kù láyé sọ̀rọ̀ àmà ìyẹ́ fọ́lú ànábì wọ́n wọ́pọ̀ tọ́wọ́ ní ẹ̀bà ti gbà owó fi àjẹ́ ojú ọya ti títú sí lọ́wọ́ tó kù fún ọjọ́ ìmọ̀ lọ́dọ̀ tó láàrin ẹ̀ẹ́díyà hatman ẹ̀ẹ́díyà ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ ìbínú ó ti bẹ̀rẹ̀ ìtì bẹ̀rẹ̀ ọwọ́ gbọ́ sọ fún ẹ́pì mo ti gbọ́ bẹ̀rẹ̀ ìbínú kèrè sí ni àti ilé kalùn tẹ̀tẹ̀ nígbà tí bọ́lá ọba iye òun náà lọ́lọ́wọ́ wa ọkọ̀ ọ̀dà yìí sì fi ọṣẹ wọn ẹ wo ilé ayé tọ́lọ́ nígbà bó ti tẹ̀tù ọ̀rẹ́lò inú ẹja mo fẹ́ ti ṣẹ wọn fún tòlùkọ́ fàmì àrílẹ̀ ó ti di àmẹ́bí ọlọ́wọ́ ayé ọ̀dà fún pé fàwọn èèyàn rẹ̀ torí pé mo fẹ́ kó mímọ́ kó náà tí wọ́n tẹ́lú ẹ̀sọ́ pé ah, ibi padà àfi tí bá ní tí mo fẹ́ lọ mú ìmú afáwa abẹ́rẹ̀ lùbárọ̀ tí ó bá ní àwọn èèyàn dá àwọn èèyàn lọ wàhálà pọ̀ lórígbìmọ̀ wáìmọ̀ àwọn ìwà máa lẹ́jọ́ kan wọ́n bí yíò wọ́n wọ́n wọ́n ní fídì ní sunday sunday ẹ̀yìn ìwà bọ́ọ̀lù tó ní kí wọ́n bá báyìí lẹ́nu wà á nà kò jẹ́ àrísọ̀rọ̀ sólà lọ́ìfà sáwọn àbáwọ̀ sí bẹ́ẹ̀kì èmi tí mọ̀ bá lẹ́bí ìjókòó àti àwọn ẹ̀sà àgbégbólé wọ́n ni kí fàáza ó ní ìgbà pàtàkì kìtàbí فقلت حدثنا فلان عن فلان عن فلان عن فلان عن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم كان بقول لهم أو يحرم جوك في أفئة بس ولا قرآن أفا بن بارك ọlọ́run kẹrù lówó sọ ni ọwá kún ọmọ kí wòrẹ̀ jọ ó ní ọmọ tí ó ní ẹ̀ ẹni ọba ń kọ́kọ́ gbogbo àwọn àfa àkọ́mọ tí ó jọ ní nǹkan ọ̀kan tó yí wọ́n wá sí wọ́n kọ́ ọkọ̀ gbogbo wọn wọ́n wá kàn bó wọn ten million nǹkan àmọ́ fún ọdún náà kan bá wọn wá bàtí ah, yóò wọ́n náà lórí àwọn ah, ó ní sáà lè خلاف تكتب العلم يقولون في أنقم أنقم أنقم عليه أفرادي آه. لعل الكلمة التي أنتفع بها لم أكتبها بعد èyí tí ò lè fi tọ́lábò lè nílẹ̀ ní wípé bọ́lá tí ń kọ lóòmà tàbí tí mà lóòmà tí èwà ìjẹ̀nà ní ètí ìdílẹ̀ kó mẹ́wàá padà lónìí tí mo fẹ́ máa sọ máa tó rú wa gúrí يبعث التراب شكوته والنشر مثلكم والعظام رميم والنشر مثلكم والعظام رميم لعلي أسوقكم إلى خبر الإمام صاحب السنة الإمام النسائي رحمه الله فراس مكان أبرار يمهم النسائي تا وني السنن الصغرى وني كبرى الإمام النسائي وواني في بوكان تنجم تنجم تنجم تنجم تنجم حدثنا ابن بن مسلم afábáyì àfáà ló rẹ̀rẹ̀rẹ̀ tí wọ́n ní tí ò níye ẹgbẹ́ ọgbọ́n wà fáà jẹ́dà jẹ́dà o ìmọ́mù wà tọ́ bá rí ṣẹ́lì tẹ̀fíìr wọ́n wò pé kábájá máa ka àwọn àfáà tó ní lọ́kùn ẹgbẹ́ tẹ̀sí ìjàbẹ̀rẹ̀ ẹjẹ́ àkà àwọn obìnrin ká àfà àwọn ìlú kan ìlú ìwé ìbá bí wọ́n bá ní wọ́n sí àlà orin náà ni ìmọ̀ kò sí ní ìmọ̀ bá àdúgbò àwọn òsí àwúrò lẹ́yẹ wọ́n sì dàlú kọjá wọ́n sì fi kéwù rẹ̀ lẹ́rìn gbọ́wọ́ dáríwá bá wọ́n pé àbá ibi ilẹ̀ yíò bẹ́ o ilẹ̀ yíò bó kí ló dé náà tí ìjẹ́ wà <coughs> gbogbo tí wọ́n bá bí inú ẹ̀sìn oòrùn ìbí o bá òjò àbá sí lò ní ọgbẹ́ ìlàwọ̀ aláwọ̀ ògbèrè ẹ̀ gbọ́dọ̀ gbogbo páwọn afáríkà àti pọ́nmọ́rún bọ́ọ̀ sí kí ṣàìsàn àbájẹ náà fílà ọ̀sàbọ̀ ọ̀pọ̀lẹ́nà àmúwé náà sí mú sí àpọ̀ nílùú bàbá ní àwọn gbọ̀nyẹ́bẹ́yẹ́bẹ́ لدي شيء فصرت أرضيا قبل طلوع الفجر tí èèyàn bá lórí bẹ́ẹ̀ àjí ara ní jẹmọ́ wà lẹ́ àtùmọ́kí àwọn aláìkí ó dùn ṣùgbọ́n àwọn wà láàkẹ́ bẹ̀ téèyàn ọ̀bá ti ṣe kí ó wà dáyà ní yóò ti rẹ̀ pàmà rẹ̀ fún ẹ̀rọ ẹ̀yìn yóò rẹ̀ pàmọ́ rẹ̀ tí yóò bá bàdẹ mọ́ sọ tàbí ṣe kí n sọ ọ̀dá àwàbọ̀ afẹ́bàrọ̀kì ó ní rẹ̀ kí mo fẹ́ máa sọ kí n tí ìwà ìjẹ́nà bọ́yà tí ìkọ nínú kí ní fi lè إذا خرج ودخل بيته وبال الدم عرف أهل البيت أنه قد رأى منكرا لا يستطيع أن يغيره أو يبيه ìmọ̀ pẹ̀lú sẹ́ni afẹ́fẹ́ màrọ̀ kọ́ bá lọ síta tó bá dé tí bá tọ́tọ̀ ẹ̀dẹ́ àwọn ìyàwó àtọmọ owó tí wọ́n bàbá ọmọ kàǹkan yẹn ìlú dọ̀kọ̀ mi láàmù kà èyí sì fi ọpọlọ mi níyìn fún nísìnyí tó bá pẹ̀lú ṣúgbà èyí sọ mo wá ń ronú ronú máa tó sì lè ríbẹ̀ mo bá ìgbé olè ríbẹ̀ rọ̀ àti ẹgbẹ́ èèyàn bá ta ìfẹ́ rẹ̀ fún olè ó ojú ẹsẹ̀ yóò mọ̀ làágùn nìkú báyìí kò ní lè sọ̀rọ̀ tààrà mọ́ ara yóò sì máa dájú báyìí àwọn èèyàn ẹnì kan mẹ́tí wọ́n bá pẹ́ lẹ́sẹ̀ ojú yóò rẹ̀ ìwà lójú ẹsẹ̀ nítorí wípé ibi tó fi fẹ́ rẹ̀ sí wọ́n ti kọlu bẹ́ẹ̀ ibi ìtọ́ náà táwọn ilé náà tẹ́ sí òun ní chéǹjì ara wọn ibi ti sáré o tí wọ́n tẹ́ sí ní chéǹjì ara wọn. karamɔgɔ layi yɛrɛ ma sotu ɛɛ layi yɛrɛ ma a fɔ ka baro k'ale ma bɔ seri o wa jaabi layi n b'o jaabi layi tɛ famarro bi kɔbiri ye n'a taara ko kan wa kɔjá níbi sàárè rẹ ó sì fa nígbà tá a fa àbùjẹ láyé ta ọwọ́ àtẹ̀mí àti láǹfààní ọwọ́ akọwọ́ ẹlẹ́ta inú bẹ́ẹ̀ sọ́sọ́ yóò dá sí ń kọ́wọ́ ó gbé màrọ́rùtù bèfọ́ múrí ibi nílé mú bá rọ́tì gbùdú wàjà màrọ́rùtù bèfọ́ bèrí ibi nílé mú bá rọ́tì gbùdú wàjà fàáwùsá nìí واضا وليس بناطق فأوتاني واضا وقد كنت في علم الذي في جوانه ظنيا ظنيا وبالشيب الذي في مفارقي ظنيا وبالشيب غنيا وبالشيب الذي في مفارقي ولكن أرى ولكن أرى الذكرى تنبه عاقلا تنبه عاقلا ولكن أرى ذكرى تنبه عاقلا إذا الحقائق إذا هي جاءت من رجال الحقائق إذا هي جاءت من رجال الحقائق إذا هي جاءت من رجال الحقائق أفعل مقجة مررت بقبر بن المبارك بدوة مررت Bẹ̀kọ́bẹ̀rẹ̀ ìbẹ̀lẹ̀ mọ̀ bá rọ̀ kí gúdó wà jàn. Ọlọ́rọ̀ kò ti fẹ́ mọ́ kọjá, lẹ́bẹ̀ẹ́ sàárẹ̀ Abdullahi Mubarak, fàáútá ti wà àgọ́ wà lẹ́fà bínà pípé, fàáútá ni wà àgọ́ wà lẹ́fà bínà pípé, fàáútá ni wà àgọ́ wà lẹ́fà bínà pípé. فأوت عليه وعبوا وليس بنافق sáré wọ́n ṣe wá sí fún mi ìsì rẹ̀rù tí ti ń sọ̀rọ̀ bó wá dúró gbá ní àwọn tí ó ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀ sáré lè ṣe wá sí fún rẹ̀ pàtí wọn náà mọ́ kí ó à ó ní wà kọ́ di fún tù bí ní ilé ní ilẹ̀ ní fi jàwá nìhì jáníhà jáwẹ̀ jàwá nìhù jáníhà òun ni eegun ẹ̀fọ́n à tọ́wọ́ ajẹ́ tọwọ́ òkè olódẹ̀ kọ́ọ̀pù jù kí ló dé tó fi ló bẹ̀yẹ torí bẹ́ẹ̀ ló súnmọ́ bí tí à ń sọ ìmọ̀ sí alẹ́rí ìdàwà àdìsí ìtújú ọ̀sọ̀ bẹ́ẹ̀ ni wípé èmi ní èso pé bọ̀bọ̀ṣù bọ̀bọ̀ṣù lẹ́rìn náà wà kọ́dí lẹ́rìn tẹ̀kìdírù rẹ̀ wà kọ́dí kóńtù gọ́dí ìyàrá بالعلم الذي في جوانحي وقد كنت ṣùgbọ́n tẹ̀kìdìrò orí ìjẹ́ wípé kọ́dì kò tó kọ́ ni ìyàn bìlìbìlẹ̀dì tí ìjàwà ní fi já ní ha onígun ẹ̀fọ́ ìyàwó òkè kí ni jábù rẹ̀ jàwà níwù já ní ha onígbogbo tó jẹ́ wípé arákà máa bá lára nǹkan tí bá ń tẹ́lẹ̀ jáníhà lára ẹran esere mejeji méjèèjì ọ̀rọ̀ méjèèjì irú rẹ̀ náà ìtumọ̀ rẹ̀ méjì n'oge àwọn ẹranko tí pa ẹranko ẹgbẹ́ wọn tí ń fẹ́ ẹgbẹ́ wọn lò fún wọn àwọn àdọ́rù tẹ́yàn fi ṣiṣẹ́ tí wọ́n bí wọ́n wà ní tí wọ́n bá ti ń dàgbà wọ́n mọ̀ sọ wípé gbogbo omi tí ti ń lára ni ọmọ torí èyí ọ̀rà sára gbèsí gbèsí àmọ́sọ̀tà ń sọ fanú sọ́tún àárọ̀ ó ní wọ́tìlù àríyìn lọ́dọ̀ àlẹ́dí àtẹ́yìnáwò ayatina hansa lápọ̀ minha ha la ilaha illallah aláì mọ̀lú pẹ̀lúbọ̀bọ̀ ọlọ́run ni anábì sọ̀tán rẹ̀ ọkùnrin gbogbo ẹ̀ ń bá yí àdìtò tó wá fi kí ó lẹ̀ padà kò lè pé mọ́ kì í sépè kò sí ń sọ̀rọ̀ tọ́nà tó wá di oyé ọ ọwá ń tẹ̀lé àpò pàmọ́ lọ́nà ha ìwọ ọ̀bọ lọ̀rọ̀ yọ jẹ́ ọ̀bọ ọ̀bọ ìjẹ́rì lọ́nà lẹ́yìn ọkọ̀ lọ́nà ìyàwó wọ́n ti so ìrú rẹ̀ ẹnu rẹ̀ olùsọ gẹ́dẹ̀ fún òsì ní polówó òsì. Fàǹsọ́là kọ̀mínà ẹgbẹ́ owó ẹ̀mà ì wà lọ ìdí ayà ìdí túnmọ̀ tí mo sọ́rọ̀ sí pé o. A ní alìmìsìlá, alìmìsìlá kù òun ni ìhọ́ tẹ́lù bá bọ́ jẹ́mọ́ ìhọ́ ẹjọ́ sọgbọ́ yìí kò ètò asọ̀fẹ́jọ́ mẹ́láyé fọ́lọ̀ bí sáwọ́bí lè kọ́líkì alẹ́dí látẹ̀kúrù làwú sílà tó máa sọ ibi ìdákọ̀lá ọ̀ ẹnìká tó gbọ́dọ̀ bọ́ asọ́lẹ̀ aṣọ tó fi ìrìkìsà kọ́ wá tó fi jọ yìí wo kò síwàlá tí è bá ṣe tẹ́lọ̀ lọ yìí ó di ó da lábẹ̀dùn. àjọ ọmọ kí ọwọ́ abọ́sọ̀ kí ó lẹ̀ ó lè wọ́n bàtọ̀ mi wọ̀ à kò lè sáyẹ̀sì ọmọ ẹ̀ torí pé jọ́sẹ̀ pé fa àtibá ò ṣe ìtọ́ fàkẹ́rì nà lọ́wọ́ ọmọ tẹ̀lé kí ní ọmọ sọ wípé àwọn ẹ̀kí kí ó kan ipò ọ̀kan ipò ní فانسلخ بنا فأتبعه الشيطان فكان الغاوي فمثله ومنعك أو تتركه بوفيلة توبر جل مشكلة بعدين نيجي زيرة العرب مو لسن متسي ونرى كلي ما تمارن بيسي لي وما جاء بمارن أجيرن ẹranko mọ̀ tí wọ́n tó jẹ́ sọ́rọ̀ ọwọ́ àṣọ́rọ̀ dálẹ́kùn ní fún wa anábì sí kàjáde àwọn ìsọ́ ọgbà tọ́bẹ̀ wọn ọ̀dà mọ́ra wọn àwọn tí ń bá sọ̀rọ̀ bẹ̀rẹ̀ kò yé wọn tó bẹ̀ torí wípé wò rí ajá ní jí máa rú nǹkan tó bá ti jẹ̀ wípé wọ́n wọ́n ti mọ̀ pé ní ọ̀fẹ́ káwọn fi gbọ́ yé pé ibi ṣe ẹ̀ka dé bẹ́ẹ̀ gbé nǹkan rù náà yóò rẹ̀ ṣùgbọ́n tí èyí tẹ́rẹ tẹ́ ń gbé nǹkan rù kí lọ wá pàtí sí ṣe ní gbogbo wa wọ́n ń gbé nǹkan rù ajá o tí òru bá dé sọ́rí tí òtútù bá ṣáàsùn ní ọ̀sọ̀lá wà kílẹ̀ fún àmì kóòtù ní bàǹkẹ́ bí ṣe ń ṣe wọn bí wọ́n fi ń wú ẹ̀rọ lórí ìyẹ̀yẹ́ ọlọ́run sì sọ pé ìntà láti wọ́n yà sí ìdáyé mọ̀mọ́ afáwa ọkùnrin tí wá sọ̀rọ̀ yìí ó lè mi ní èso pé mo mọ̀ kí ṣùgbọ́n ní mo wo mo fẹ́ fà jáde lẹ̀ sáré ẹ̀ ló bá mi sọ̀rọ̀ كنت غنيا بالعلم الذي كان في جوانحي انتم يا لوبيرو ìfẹ́ mo fẹ́ mú àwọn àbí àtúkọ́ wá dìbò tí ó pọ̀ wọ́n lọ bí mẹ́sàn nípa ẹni sọ wípé bó ti ẹ̀jẹ̀ bó yóò tọ̀fẹ́ gbé mi kúrò níbi mòdúwà torí àwọn àlàyé kan تيب للناس حج ولي حج إلى سكن للناس حج ولي حج إلى سكن تهدل أضوحي وأهدي مقلتي ودمي Járí àlùfẹ́ gbèmí lọ bẹ̀. Ṣùgbọ́n àti kí a rẹ̀. Ó ní wà ní ṣe ìbìnà ìdíkàrẹ̀ tí ọkọ̀ bá jẹ́, ó lè nímọ̀

ẹ̀rí fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn títẹ̀ ìgbọ́nyàn yé ni in tó dáwà láàrẹ́ lórí ọ̀rọ̀ súnmọ̀ ìlú wáyì ọ̀dọ̀ tí ó sọ láàrín rẹ̀ gúúfù tó fẹ́ sọ ibi france dé nù orí àjọ àjọ àjọ ìrọ̀ lọ ẹjọ́ ṣẹ̀rí àtàbà sẹ́mọ̀jẹ́ ń pè ní àtàbà irú ìgbó wa sẹ́mọ̀jẹ́ ń pè ní àtàbà kí irú ìgbó wùlélé ó níbi tó bàrà gẹ̀dí ẹ̀bá ìsẹ́gbẹ̀ẹ́ ṣẹ̀rí ábábà tí máa mú ti máa ń dúró yẹn ìmáàmù kò nírò àwọn náà dẹ̀ nírò ìlú tafàṣẹ sùúrù because mosque anabi masjid nabawi almasjid annabawi bil madinati nawara nawara ṣẹ̀rí ibi táwọn ti jíndúró àti ibi táwọn àmúmó sẹ́mọ̀ àmúmó àwọn tó bá wà ní ìmáàmù yẹn àwọn àmúmó gbogbo bẹ̀ ó flat báyìí ṣẹ̀rí kẹ́ni kan wá jókòó kó kó dúró nítorí aga gbé yòókù lọ gbogbo ẹgbẹ́ kírun bẹ̀ ẹnìkan bá dìde pé àfá yòlólò ẹ̀ṣẹ̀ sùúrù ẹgbẹ́kùn gbogbo jẹ́ ẹ̀sọ́ yìí káti ẹ̀pá àtúnṣe bàbá oúnjẹ bíbí náà jẹ́ kíkí rúfẹ́ ìgbó alìkì àmọ́ bàbá bàbá ẹgbọ́ kọmọ́sáàtì bàbá bàbá tí ẹ̀yẹ bàbá tí kọmọ́sáàtì ń là mọ́ pẹ̀lú bàbá mọ́tò bíbí náà ti Thank you. <laughs> wọ́n bàbá rẹ̀ bàbá bàbá náà mẹ́ mẹ́sájú ọ̀rọ̀ ní àà lòlòlò orí sàdárì ní rẹ̀bẹ̀ sọ bá mi bọ́ bàbá tó bàbá rẹ̀ bàbá náà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí i àrípàṣẹ́wọ̀ pẹ̀lú bàbá wá bọ́ pọ̀ tí ọba ń sọ Nítorí pé ọ̀rọ̀ ẹjí mọ̀ kan ní sọ, ọmọ ìmọ̀ nǹkan àfà ní ìrírí bẹ̀ pẹ̀lú ìmọ̀ bẹ̀ ṣùgbọ́n tó tẹ́ níbẹ̀ àwọn ìwọ̀n ni kí ló wá dé títà rẹ̀ tí ń ṣe wá sí fún tọ́wọ́ wọ̀ ọ̀la orí orí bẹ̀ wà láàkínà rẹ̀ ń dìkìrẹ̀ تنبئ عاقلا ولكن يا ذكري تنبئ عاقلا ó ní mo rí sọ́dá mi lójú báyìí wípé kéèyàn máa jẹ́ imagination irú àwọn èèyàn ìwá ìgbà tí ó ń bẹ láyé nígbà tí mọ́mù ṣàfi papòdà lábàrò kòkòrò wá kọjá ní alùkọ̀ wọn ó ní àyínà ṣàmsù ha di ilẹ̀ alùkọ̀ wà ní àkọ̀ bọ́bọ́ ha mọ̀mọ̀ tí mo mọ́ rí bí tẹ́lẹ̀ tí bí tí ó jẹ́mọ́ ẹ̀ lọ́mọ́ lọ gbogbo tọ́lọ̀ bá ṣe fún kálukú rúúlù tí nǹkan yẹ ti ní ara ìtọ́lọ̀ ń ṣe fún lọ́wọ́ ṣe tó sọ gbogbo àyè ńláńlá àmì ẹlọ owó bẹ̀ yóò máa já ṣe oṣù gbojú tànà tí ó mú mọ́ tó ní nǹkan bá ti lọ ẹ́rì tírésìtì lọ́dún àwọn tọ́lọ ń fún ní òye wípé nǹkan kan ti sókùn láàyè Sako clear ẹni kó sì ní káńkà kò kú bẹ̀ kẹ́yìn rẹ̀ ọmọ kọ̀kọ́ dárò tí wọ́n bá tó padà ọlọ́run ó tù pẹ̀lú dáadáa rẹ̀ ṣùgbọ́n yóò kọ́ dárò máa wọ̀ sẹ́nà àìdínà mi tùrọ́ bí ينجو من الموت سالما ولو أن أحدا ينجو وسام لمنايا قد أصاب محمدا وسام لمنايا قد أصاب نبيا وسام لمنايا قد أصاب محمدا ọjà àmúdìmọ̀nà yá ọjà àgbọ̀ ọgá àná bí wá. Àfọ́ àwọn ní mo rí ìmọ̀ ẹrẹ́ tí irú àwọn èèyàn báyìí nígbàtí ọmọ láyé. Tùnúkú àkílà gbogbo ẹmbá lọ́pọlọ tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè wọn tó mọ bí ó ṣe rí gbàtí ọmọ láyé. Ìrètí bí ó rí إذا هي جاءت من رجال الحقائق إذا هي جاءت من رجال الحقائق إذا هي جاءت من رجال الحقائق إذا هي جاءت Wọ́n bá jẹ́ pé lọ́dún àwọn èèyàn tí a wá láyé kú tí wò fi án lé ayé kú ni, èèyàn ọmọ pé nǹkan ti lọ. Wọ́n gbà ní ìfìwà. Wọ́n wá ní sí ìgọ̀ kan, wọ́n mọ̀ sọ wípé Akbarona Alharifu Ibn Miskin kìrọ́ àtànàlẹ́. àfá àwọn àtàǹpé alharisu bin bídìmìskín òun lọ fàdí ìfì fún wa fún ọ̀ka fún mi o ìǹkà fún wọn mọ̀ gbọ́ nígbàtí ń kàfọ́ ta agbóhùn bẹnu kí sọ́ì ṣùgbẹ́ jẹ mú عالما كبيرا ومتفننا في علم وصل الحديث وراوية لأحاديث كثيرة إمامي أدنى نكو ثم كان يتقاضى أجرة معينة من كل طالب يطلب الحديث عنده أفعل دوتي ما بقى àtàwọn kéwú lọ́wọ́ ọmọ ní kéwú kọ̀ọ̀kan ó ṣe kí ni ó فدخل عليه الإمام النسائي فظنه الشيء غنيا لكنه في زي مسكين àfáàṣe lólówó ni tó fẹ́ jí kí ó àwọn ké tó ètò táàyàn máa ti tí ẹ̀dà alọ́kùnrinlá pẹ̀lú gbọ́lọ́ àṣàjọ́ rí sọjọ́ sí ilé sọjọ́ sí ilé lọ́sọjọ́ lọ́jọ́ orí ọjọ́ pípẹ́ nù ìtàpẹ́ nù sọjọ́ hadir ìyá ìmọ́sí láyé mọ́ báwọn àfàbá ní bí àfà hadir ti fi bínú nù ní abá ní àfà kó ní halifọ́ jẹ̀mọ́ ẹ̀ǹtẹ̀ kíw àfà náà ò lé wọn ní pẹ́sẹ̀ apákẹ́sọ̀ bá kí ní padà sí mọ̀ apákẹ́lá báyìí ṣe ìwà báyìí sultan ṣe ọba àgbà náà òun àti alharifu mìtì wọ́n ní nǹkan tẹ́ ń fà bí ìfàǹfà tó fi wádìí wípé túbọ̀ àti ìlẹ́yìn òyìnbó ni yàtàfà kọdù àkbárọ̀ wọ́n máa ń rán àwọn táìwá láti wá fáyà àpapọ̀ sẹ́sìmà ẹn tó bá wà with full confessional wisdom yóò mọ̀ bí ó sì mọ̀ báwọn èèyàn lò ní kọ̀ọ̀kan asáwà wọlé bí zéyìn miskin aléyìn ìfìyàbùn tó bí hìrù bá zọ àwòrán ti kìí ṣe pé àfáà mọ́ta àmọ́dá àbẹ̀ no fagọ́nàwó alhárùn-ún من أهول السلطان أصابة ميارا وستاي إجوباني هذا هو إرواء فأمر بعض الطلبة أن يخرجوا من الحلقة اللي هو ستاي اللي يرجع كلامي فصلت من قريبا فذهب الإمام النسائي ويقوم خلف لبابي يستمع يستمع إلى ما يقرأه الطالب على شيخهم فيكتب من خلف إمامهم حدث بها بدأ بهذه الصيغة المتميزة أخبرنا الحارث المسكين قراءة عليه لم أكن مع بين يديه وما أخبر بذلك مباشرة بل كتبت جميع هذا الحديث عن طريق غير مباشرة عن طريق غير مباشرة gbogbo wa àhàdí a sì dáàmà lónìí wà láìkọ̀dá jama'a àwàfẹ́ kí ẹgbùn ọ̀sán ó jẹ́ fún àmìdá lọ ìgbèjì olókẹ́ fún 5,000 náà àti bẹ́bẹ̀ ìmọ̀mọ́ owó sọ́wọ́ ìmọ̀ pẹ́ ló pẹ̀ lọ́wọ́ sáà ọjọ́ sì lè lọ lé o kí tó wá kí ọ̀dọ̀ ìbọ̀ kẹsẹ̀ o ìsáàbọ̀ kẹsẹ̀ o kí ní wíwù ẹkùn wá lè ọ̀kẹ́ wá ọmọ kí ìyókù ti lọ ọmọ kí ìyókù ti lọ lé bí a bá bẹ́ ìlú ni yẹ kí ó rí ìmìgànlẹ́ kí yóò rú yí Torí mo gbogbo ọ̀rẹ́ jáde ìbí ni wọ́n. Mo gbogbo kí gbówó já, ìgbèjá, wọ́n á ti kó wọ́lẹ̀ fún yìí. Máa tún wà fún yìí. يبقى التراب شكر سهر والنشر في سقام والعباق رميم والنشر في سقام والعباق رميم Àlọ́run ní ṣọwálẹ́, ọjọ́ ti lọ ṣùgbọ́n ẹjẹ́ ń parí ẹ̀ pẹ̀lú ọkẹ̀lẹ̀. Ẹjẹ́ rẹ̀, ṣe kí ń parí pẹ̀lú ọkẹ̀lẹ̀ jama'a ọ̀bàdẹ́ dò lè ṣúwálẹ̀ yóò yọ̀nà síwá alìmọ́mù alìmọ̀sáì rọ̀ṣùmọ̀wọ̀n tààlà bí wọ́n sí yíya yọ nìyẹn bẹ́ẹ̀ sí kí ni ó bẹ́ẹ̀ sí yíya yọ nìyẹn سمعتي لبابة قصة عجيبة مرعى القارئ للمقري هشام ابن عمار ابن عمر راوية من راوية الإمام ابن عامر الشامي وراوي الثاني لهشام عنده ابن الذكوان ẹ̀yìn àfáà ní ipò ẹ̀rìnlẹ̀ nàìjíríà ẹ̀yìn oníkẹ̀wà àti ẹ̀kọ́ lọ́rọ̀ àkókò bí aráyè fọ́ a ṣe àmàfà àfáwà ibn amir aṣáni rọ́wí méjì lórí isham àti ibn dẹ̀kẹ̀wà يضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون عفوا الشاوي الشاوي أتدي الضعفة di لكن أباه حريص في أن يتعلم ابنه هشام الحديث ولا يريده أن يتعلمه إلا إذا الإمام مالك ليروي معطاه ما تمام مالك وفقه فباع والده بيتا من بيوته ولم يخرج ولو دينارا من ثمن هذا البيت بابا الفيديو بدينك تعالى يوم الحج من هذا البيت وقرأ معطى على دم مالك اشترط عليه هذا هذين الأمرين مواله يبقى فايش عم الدكتور صدق مباري انت عفا مقولي لك شبيا مسافة دي مجمع ẹjẹ́ àmọ́lọ́ jama'a tí a bá ní ìjókòó àfá àkànbẹ̀ tó kún fún adab ìmáàmù gẹ̀rẹ̀ tí wọ́n kò ní agbádá báyìí tí wọ́n fẹ́ kọ́nà ní àárín wọ́n jókòó báyìí wọ́n wá ní àwọn jàdìláàdú àwọn ìlú ó kùnù kóbòkóbó lọ ọ̀nà màkíyà yóò tó lọ àbí máa wọ́n wà lẹ́nu ọ̀nà mẹ́rin èyí tó wọ́n wà ní kọ̀tà lẹ́sẹ̀ àrẹ ti kó fẹ́ lọ sọ wọ́n gbọ̀kún kó mọ̀ lórí ìmọ̀ràn àwọn èèyàn bẹ́lẹ̀ tẹ́pẹ́ irú sẹ́ẹ̀sì rí mọ́ malik àti sí àwọn ìjáàbù alìkìrátù aláṣẹ́ kí a máa kí kí ṣòwò máa gbọ́ wọ́n àárọ̀ nǹkankan náà ìlàwọn kàméjèèjì sí tàbí káàfọ́ kankan fún yí ọ̀gbàkùnrin nítorí náà ìwádìí àdẹ́kùnrin fọ́kùnrin pọ́blẹ́mù ó sì lè torí àwọn dàpọ̀ ṣùgbọ́n ní sáàmù àwọn fárọ̀pọ̀ tó bá jẹ́ pé wọ́n lọ ń ka nǹkan fún ṣéhù o lè lo àgbásànà bó o ṣe ní olúwùrù sinẹ́rìtò àfikọ́ jẹ́ pé ṣéhù lọ kà lọ́tọ̀ ọ̀tẹ̀ ṣéhù ni máa ń ka nǹkan yàtà àti ṣẹ́ríù ẹ̀rì pé táà bá wo ìṣlúbù náà lọ sẹ́kùdò ní kọ́ wọ́n ìwá ṣe bẹ́ẹ̀ ní gbogbo ṣáàmù ṣóò gẹ̀gẹ̀ ní ọmọ àkà ní ọmọ tó kí n tó ti máwọn afá láàrin afá sáàrin ìjọba jókòó láti gbogbo àwọn èèyàn bàbá ti parí alùkọ́ bàbá orí yá àbá Abdullah hadithili ṣùgbọ́n sẹ́gbẹ̀ẹ́ ìgbẹ́ ìjọ méjì ó sì wà bẹ́ẹ̀ afọ́wà bọ́ sẹ́gbẹ̀ẹ́ mọ́sánásí ọwà ìṣọ́pọ̀ ìmọ̀ màlìkí parí àdá àdìdì wọn lọ lé ní rí kìlódé والله باع أبي بيتا من بيوتي وزودني بثمنه لأخج وأطلب العلم عندك حتى فجازيتني هذا الجزاء والله لن اسامحك اه ان كان وفي في ابي فاتو كي لو واقف هذول سيستر بيوالي وغوار يفرني يو بوبي بوبي فو اودا فما كفارة ذلك kí lọ fẹ́ kí n ṣe kó ìtẹ́lẹ̀ mi ó ní kàfàrọ́tù àtò àjísàlẹ̀ ẹ̀sìn mọ̀ kí n tẹ́yọ tó tẹ́lẹ̀ jẹ́ àwọn Harun Rashid ìbẹ́ìsẹ̀ Harun ọ̀rọ̀ sí ìmọ́mọ̀ Malik wípé òun fẹ́ alìlímù yúta wàlà yá ọba gẹ́gẹ́ aw tukallifu shakhsan yaqra'uhu alayya thumma yaqra'uhu alayki ọba tí wọ̀ tọba fẹ́ fi jẹ́dọ̀ lápọ̀ kan mi olùrẹ́rẹ́wà min tulabul ilm kọwa kàlọ́dọ̀ mi tọba kàtán kọ́ máa kọ́ kọ̀ dáhùn ní mọ́mọ̀ ìpínlẹ̀ ogun bá dáa ọba tí wọ́n kò náà fọwọ́ ìṣá ó ní ẹgbà kọ̀ọ̀kan wọ́n máa fi bí àdíjì kọ̀ọ̀kan ní mọ́mà ìpín kò ṣe kankan ó sàdíjì àkọ́kọ́ ẹ̀ẹ́kẹ́jì ẹ̀ẹ́kẹta ẹ̀ẹ́kẹ́ni ẹ̀ẹ́kanu ẹ̀ẹ́kẹfà ẹ̀ẹ́kẹjì ẹ̀ẹ́kẹjọ ẹ̀ẹ́kẹsùn ẹ̀ẹ́kẹwà bẹ́ẹ̀ náà kọ́lẹ̀ ẹ̀fà nígbò lórí 15 mọ́mà ìpín àdéhùn wa òtún tó báyìí kọ́ wa ní ayúwa wípé tí ó dé rí tí mọ̀ wá lélẹ̀ mọ̀ fẹ́ gba kan tàbí sísun. kàdíìsì ni wọ́n kójọ fún lọ́kọ́ yìí sí gbogbo wa ọgbàlùkù owó pápá tó tóbi jù mú sókè náà sókè ọlọ́wọ́ náà nǹkan méje kan tí ò ní di mẹ́jọ nǹkan ah. mẹ́ta tí ò ní di mẹ́wàá <laughs> owó mẹ́rà pẹ̀lú tó fẹ́ fọ́n. máa tú wà lórí yíba lè tó wà lè jókòó tó wọ́n wà nílẹ̀ ṣe ò ṣe kó wà lè lọ àmúra mímọ́ wà nílẹ̀ ṣe ò lè ṣe kó wà lè lọ àmúra mímọ́. رحم الله علماءنا أحياء وأمواتا لعلي أقتفي به مقصرا في حقكم لعل الله يتقبل منا هذا اليسير فنسأل سبحانه وتعالى أن يوفق الجمال ما يحب ويرضى وأن يجعل عملنا الخالص الوجه الكريم وأن يجعلنا من طلاب العلم الشرعي وأن يتقبل منا ما نقدمه في ذات الله سبحانه وتعالى ما هو موكي متتريكيو الله بانكي كسيني سيني sì ní sí ilẹ̀ ẹkú rírẹ̀ ẹkú rírẹ̀ tó ga ọ̀bàdàdà ó sì lè jẹ́ kí a túká báyìí ọjà náà yọ́ ma kó ṣe ni